lọ́wọ́lọ́wọ́ ẹnu àwọn Ísírẹ́lì àgbà fún ètò rẹ bàbá ẹnu àwọn Ísírẹ́lì gba ọpẹ́ wa wọ́n tó pọ̀ nípa àti agbára wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ Jésù gba ọpẹ́ wa Olúwa gba yín wa wọ́n la gbẹ́kẹ̀lé wọ́n la tọ̀ wá fún àṣeyọrí wọ́n ẹnu àwọn Ísírẹ́lì la tọ̀ wá fún ohun ọ̀tun ńlá ọpẹ́ la tọ̀ wá fún fún ìyanu rẹ ẹni mọ Ísírẹ́lì gba ọpẹ́ adúgbò fún ohun tó ti ń ṣe o a sì dúpẹ́ fún ohun tí ó ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni mọ Ísírẹ́lì gba ọpẹ́ wa bàbá bá ṣe tọ̀ wá yáre o gbogbo tó ń járe o ẹ̀jẹ̀ rẹ kó parẹ́ pápátá ohun tá a pamọ́ ní ọkàn aya wa tí òun ní gbọ́ wa lórúkọ Jésù ẹ̀jẹ̀ rẹ kó mú kúrò àánú kó dájú orí ọ̀fẹ́ rẹ kó jọba àánú kó dájú orí ọ̀fẹ́ rẹ kó wá wá rí ìyanu ńlá kó ṣẹlẹ̀ láàárọ̀ yìí jẹ́ kí gbogbo àwọn èèyàn tó gbẹ́kẹ̀lé ìwọ Ọlọ́run kó rí ìwọ Jésù bá gbogbo ọkàn pàdé a ó sì yàn lógo a ó sì gbé ọ̀gá láì lórúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín jésù wọn lóun fẹ́ kàbẹ sí pé jésù ga lọ́wọ́ lọfún tó ṣe. let's stop at uh, exalting Jesus right now. bẹ́ẹ̀ ká dúpẹ́ fún orí ńlá rẹ̀ lórí ayé wa. I want us to thank him for his goodness in our lives. bẹ́ẹ̀ ká dúpẹ́ fún àánú tàrí gbà níwájú ọlọ́run yìí. let's thank him for the mercy we have received from him. ọba tó pa wá mọ́ tó dá wa ṣiṣẹ́. God who has kept us up to this moment. ọba tó òjòjò ti wá. God who has not made us to be put shame jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ fún èní. let's thank God for today. pé nínú àwọn alààyè ó ka ọmọ wọn. that among the living you are counted. nínú àwọn tó rà àánú gbà orí ọ̀fẹ́ dájú fún. among those who receive mercy your own mercy is sure. ọ̀ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ fún ohun tó ń ṣe yìí. or let's thank God, thank God for what He's doing gbogbo tó ń ṣe bí ò tiẹ̀ yé wa. even though we don't not understand. ṣùgbọ́n àánú rẹ̀ dúró lórí ayé wa. his mercy is sure for us. ẹ ká pé ó wà níbẹ̀ fún wa sẹ́yìn. next time come that is there for us. pé ibi ìsádi agbára ni. that is our refuge. ibi ààbò ńlá ni. that is our refuge. ibi ìsádi ńlá ni. is our refuge. ó jẹ́ bí ìsádi fún wa. is our refuge ó jẹ́ bí ààbò fúnlá fún wa. he is our place of protection. ó jẹ́ bí ìrànlọ́wọ́ fún wa. he is our place of help. ó sì jẹ́ bí ògo fún wa. and he is our place of glory. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí. let's thank him Please God. Fún ohun tó ń ṣe. For what he is doing. Fún àánú rẹ̀ lórí ayé wa. For his mercy over our lives. Olúwo ṣeun. The Lord thank you. Olúwo ṣeun. The Lord thank you. Jésù ṣeun. Jesus thank you. Jésù àyàn. Jesus we praise you. Jésù a fi fún. Jesus we give you the praise. Jésù a fún. Jesus we give you all the honor. Wọ́n tó jẹ́ aláàánú fún wa. You that is our mercy wọ́n tún fún wa lórí ọ̀fẹ́ yìí. you that has given us this privilege. wọ́n tún pa wá mọ́. you that has kept us. wọ́n tún dá ayé wá sí. you that made us to be alive. wọ́n tún òjòjú tì you that has not made us to be in shame. owó tí ò jẹ́ káyé yọ̀ wá. you have not known many people to ridicule us. jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. thank this God. bí wọ́n ká fi ọpẹ́ fún Jésù. give praise unto this God. bí wọ́n ká fi ìyìn fún. give praise unto him. bí wọ́n ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. thank him. bí wọ́n ká dúpẹ́ fún àánú ńlá. thank him for the mercy. bí thank him for the grace. thank him for the victory. on the cross of Calvary. ọba tí ọba tó tó tó dúró tì ọ́ tọmọtọmọ ẹ ó ní ká mú ọpẹ́ yẹn wá síwájú òun ó ní ká mú yẹn wá síwájú òun bẹ́ẹ̀ ká dá gbogbo ògo padà fẹ́ẹ́ tó ní gbogbo ògo yìí fẹ́ẹ́ tó ń ṣe inú ayé wa pé Jésù ṣe alábà abániṣe òṣèlú aláṣeyọrí ohun gbogbo òṣèlú bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ yìí begin to lift up voice and thank him Jésù pé Jésù ṣe. Olùgbà ló máa ṣe olùgbà máa ṣe ẹni máa Ísírẹ́lì ò ṣe ò ṣe ò ṣe ò ṣe fún orí ọ̀fẹ́ tí mo rí gbà lọ́wọ́ rẹ fún àánú tí mo gbà sẹ́ fún agbára ńlá lift your voice and just exalt him ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí Jésù mo dúpẹ́ Jésù mo yìn ọ́ Jésù mo fi ọpẹ́ fún ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí olùgbà ló ṣe Jésù aláàánú mi ò mà ṣe aláàánú mi ó máa ṣe olórí ọ̀fẹ́ mi mo gbé ọ̀gá lọ́wọ́lọ́wọ́ somebody lift your voice and just give God the praise dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fún ibi tó bá yè rẹ dé fún ibi tó ń bá rẹ lọ lift your voice and worship him fi ọpẹ́ fún olúwa torí pé àánú rẹ̀ dó lára torí pé ó ṣeun let's lift our voice and bless him ẹ fi ọpẹ́ fún let's lift our voice and worship him ẹ ká fi èyìn fún ó tó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ lọ. Let's exalt Him. Let's magnify the Lord. The Lord is good. His mercies endure forever. Let's worship Him for the goodness of God, for the grace of God, for the kindness of God, for the faithfulness of God. Let's exalt Him. Let's magnify Him. fún iṣẹ́ rẹ nú ayé mi. fún iṣẹ́ rẹ nú ilé mi. fún iṣẹ́ rẹ nú ayé àwọn ọmọ mi. nínú ayé mi gbogbo. let's exalt him let's magnify him olúwo ṣeun fún àrà tó fi ayé mi dá now somebody lift your voice and worship him dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fún àrà tó fi ayé rẹ̀ dá fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwo aláàánú mi ò mà ṣe o jésù ṣe o jésù ṣe gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa mẹ́ka jẹ́ ọlọ́pẹ́ láàárọ̀ yìí. I want us to be a come with thanksgiving this morning. torí pé ó ṣe ó ṣe ń ná ayé wa. because he has done it in our life. àfi tá dáadáa. except if you don't think of it very well. tá a tọ́lọ́run ṣe. if you think of what God has done. ẹ rí i pé ó ṣe ńlá ná ayé wa he has done great things. Mm, ìwàláàyè ọgbọ̀n ó tọ́pẹ́. you being alive is even worthy ẹni tó wà láàyè ní wáṣẹ́. is someone who is alive that is looking for job. bẹ́ẹ̀ni ẹni tó wà láàyè ní wáṣẹ́ o. is someone who is alive that is looking for job. ẹni tó wà láàyè ní wá iṣẹ́. is someone that is alive that is looking for job. ẹni tó ti kú kò lè ríṣẹ́ kankan. someone who is dead cannot do anyone. kò lè bímọ kò lè rọ́kọ. he cannot even give birth another. kò tiẹ̀ lè ṣeé ṣe mọ́. it's not possible for him. ohun tó ń ṣe inú ayé ti dópin. whatever they are doing in this life is ending. bẹ́ẹ̀ni ohun tí bíbélì ń sọ ni pé òkú kò kú ò lè yan Ọlọ́run. that is what Bible says. pé o dàgbé you can't do anything. because you must be in the body to be able to praise him on this earth and uh, you can you can only be when you can only praise him on this earth when you have a body. Uh, so you, the, the dead cannot praise him because they don't have body to praise him. they don't have the spirit to praise him. because the spirit have depart from the flesh. and uh, the spirit have depart from the flesh. so you cannot praise God on this earth on this earth on this earth on this earth but as long that you're on this earth, you have a plan tó bá wà ní ayé yìí o ṣì ní èrò. yes because your God has given you the grace to be alive. Ọlọ́run ti fún ẹ ní àǹfààní yìí láti. so that's why you need to lift your voice and worship him for that grace that has been given to you. ìdí ní ìta gbúdọ̀ fún ọ̀pọ̀ wa ohun ọ̀pọ̀ wa ohun ká fi ohun ọ̀pọ̀ wa sókè. ṣeun fún ọ̀fẹ́ tó fún mi. Lord thank you for the grace given unto me. Olúwa ṣeun fún ọ̀fẹ́ wà láàyè. Lord thank you for making me to be alive. Olúwa ṣeun fún ọ̀fẹ́ wà láàyè. Thank you for the privilege of being alive today. Olúwa ṣeun fún ọ̀fẹ́ wà láàyè. Thank you for the privilege of being olúwo ṣeun fún orí ọ̀fẹ́ wà láàyè olúwo ṣeun fún ìṣẹ́gun tó fún mi olúwo ṣeun fún ọwọ́ agbára tó fi ta ayé mi olúwo ṣeun fún ìṣẹ́gun tí mo ní o nínú ayé mi gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù ṣe o jésù ṣe o ẹ bá mi pè é lórúkọ rẹ̀ èmi ni tí ń dẹ́ èmi. dulu Jésù ṣe o. Olùgbàlà o ṣe o. Ṣe ni máa. do meu cu, it's worthy of it. ohun tèmi mọ̀ pé ó tọ́pẹ́ ni o. yeah I know it's worthy of it. Mm, èmi mọ̀ pé ọ̀rọ̀ rẹ tọ́pẹ́. your your you are worthy of. èmi mọ̀ pé ọ̀rọ̀ rẹ ó tọ́ I know that you are worthy of giving thanksgiving. mo mọ̀ pé ọ̀rọ̀ wa ó tọ́ know that we are worthy of giving thanksgiving. ó tẹ̀ tún ju ọpẹ́ lọ. and it's even more than that. ọ̀rọ̀ rẹ ó ju ọpẹ́ lọ. the world is more than that. bẹ́ẹ̀ kó fi ọpẹ́ fún ẹni tó ní ọpẹ́ yìí. I want you to return back all the glory to the one who owns it. bẹ́ẹ̀ kó dá gbogbo ògo fún ẹni tó ní gbogbo ògo yìí. I want you to return all the glory to him. ẹni the one that holds all the praise. ọba tí ò jẹ́ kí ìtìjú mú ayé rẹ mo ló tọ́pẹ́ sẹ́ ó tún ju ọpẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ alágbára tó gbà ọ́ dúpẹ́ alágbára tó mú ìyà kúrò nù ayé rẹ lift your voice and just begin to thank him. dúpẹ́ fún ìṣe yá ìyanu rẹ̀ sẹ́ olúwo ṣeun olúwo ṣeun gbúàdúà lórúkọ Jésù Kristi olúwa tó lùgbàlà wá ìwọ tí ò tí ì fi àdúrà ẹ ránṣẹ́ mo fẹ́ kó o ṣe i want you to do it you do it by number mi sọ pé olúwa sọ pé kó o ṣe by number hallelujah you share by day as you increase day by day you increase so you increase your number in jesus name Amen. by god's grace twenty-three if you can do it for twenty-three people and send it there that's okay today is twenty-three increase by day today is twenty-four Hallelujah. Tomorrow is 24, so we do it by day, numbers of the day. As we are doing it, the blessing of God will follow you in Jesus' Amen. name. Another thing that you have to do also like, press that like, make sure you do that too. hallelujah ẹ pé jésù sẹ. call the name of jesus. ọlọ́run tí ò ń jẹ́ kí n rí ọ. whatever you don't want me to see you this morning. ṣe tọ̀ wá láàárọ̀ yìí. as I come unto you this morning. olúwa ohun tí ò ń jẹ́ kí n rí ọ. whatever you don't make me to see you. ohun tí ò ń jẹ́ kó gbóhùn mi láàárọ̀. what make you to listen to my olúwa dáríjì mi. father forgive me. olúwa dárí ẹ̀ṣẹ̀ náà jì mí. forgive my sin. tí ò ń jẹ́ kí n rí ọ. the sin that will not make me to see you. olúwa dáríjì mi. father forgive me. ohun tí ò ń jẹ́ kó gbóhùn mi. make you to listen to me. olúwa dáríjì mi. father forgive me. olúwa dáríjì mi. forgive me. ẹ ká bẹ̀rẹ̀ sí fún ìdáríjì ẹ̀ṣẹ̀. ẹ ká sọ fún ọlọ́run ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí.

olúwa ẹ̀ṣẹ̀ mi jì ọmọ ọlọ́run lanu kó gbàdúrà gbó ọlọ́run mo ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ o begin to ask the Lord to forgive you in any area that you have sinned against the word of God when that word of Lord have been settled in heaven in that the Lord will not bend, neither compromise his word for us, or Lord has been said to in heaven, in any areas of life that we have sinned against those word of God. Let's begin to ask the Lord, the Lord God of heaven, to forgive us, O God. Olúwa dáríjì mi begin to ask for forgiveness of your sin before the Lord begin to ask for forgiveness of your sin before Jehovah God pé kí Jésù kó ṣàánú fún ọ Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ẹ pe orúkọ jésù ládàyàlábà kúṣàndélé mokótayàbà lẹ́ńtòròǹdò tó kò lẹ́yìn àwòṣàdé ẹ pe orúkọ jésù dáadáa olúwa ṣàánú fún ayé mi ayé mi ìdórí àánú gbà lè poró sotó lè máa kárìbà ẹ sọ fún ọlọ́run ayé mi ìdórí àánú gbà ní kadórí máa kó sotó lè máa ẹ sọ fún jésù lọ́wọ́lọ́wọ́ ayé mi ìdórí àánú gbà ẹ sọ fún ọlọ́run ọlọ́run ṣàánú fún mi olúwa ṣàánú fún ayé mi olúwa ṣàánú fún ayé àwọn ọmọ mi somebody began to pray and ask God for his mercy in your life ask God for his mercy in your home ask for God's mercy in life of your children ẹ bèrè fún àánú níwájú olúwa olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún ayé mi olúwa ṣàánú fún ayé ọmọ mi olúwa ṣàánú lórí iṣẹ́ mi ẹ pé orúkọ Jésù bí tẹ wà olúwa ṣàánú fún mi dárí àṣedédé mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí ìwọ ọlọ́run every sin that not allow me to see your mercy gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kó gbọ́ ohùn mi gbogbo ẹ̀ṣẹ̀ olùfisùn ní ohun tó ń fẹjọ́ mi sùn gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì jẹ́ ń ráàánú gbà bí mo ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tí mo pamọ́ ní àyà mi ó ní tí bá ti pẹ̀ṣẹ̀ mọ́ nínú àyà mi o ó ní olúwa kì yóò gbóhùn mi he say if I have hidden iniquity in my heart that means if you have hidden that iniquity in that heart But if you confess our sin, he said, Our Lord is righteous and just to forgive all unrighteousness and to cleanse us from every sin. Ọlọ́run ọmọ wẹ fún mi ní ẹ̀mí ìrònú pìwàdà yẹn ìkàlà bàbàbàbò kò sí bí ká sọ fún Ọlọ́run kọ́ Ọlọ́run dáríjì wá Olúwa dáríjì dáríjì mi yẹn kọ́ Olúwa fún mi ní ìrònú pìwà láti fi ẹ̀ṣẹ̀ náà sílẹ̀ in the name of Jesus give me that grace to repent of that sin in that give me that grace to turn away from that sin empower me o God somebody begin to pray for power over that sin. over that flesh, over that evil thought. In the name of Jesus, give me power. Olúwa wọ̀ mí ní agbára ńlá kí n lè borí ẹ̀ṣẹ̀ náà. Ẹ pe orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kó gbóhùn mi. Alábàbàbàbò soto yaba. Le prendo tuka lababa. Le prendo sukelebo. Repatelebo. Gbúà dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Orin yẹn sọ pé ẹ̀ṣẹ̀ ti gorí mi èyí ṣàlẹ́bẹ̀ mi èyí ṣàlẹ́bẹ̀ mi Jésù ti kú Olúwa mo jẹ́wọ́ ó fẹ́ kó jẹ́wọ́ rẹ̀ ó fẹ́ kó jẹ́wọ́ rẹ̀ ni he want us to agree. God wants us to agree with that very sin. That's what forgiveness is. That's the first thing for forgiveness. She is sheni, ẹ̀ṣẹ̀ ni o? Ẹ̀ṣẹ̀ ni àwọn o ṣe gbogbo ẹ̀ ní í ṣe. Ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹ̀ mò ń gbádùn ẹ̀ she, kò she ṣẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ wọn You must agree with the wrongdoing before the Lord. Ah, now forgiveness can take place. The help from God can take place in your life. But when we don't agree with God over that sin, there's no forgiveness of that sin uh, until you agree ìṣe tí yẹn lẹ́ṣẹ̀ bá mọ ara rẹ̀ ó sọ tó bá tíyàn bá mọ ara ẹ̀ ní. if you know yourself as a sinner. tíyàn bá mọ ara ẹ̀ ní. once you know yourself so as a sinner. so you have to acknowledge of that very sin. o gbúdọ̀ mọ̀ pé ni. that's why David pray in Psalm one fifty one he acknowledge that very sin ó ní òwò nìkan ni mo ṣẹ̀ sí. David said I have sinned only against you. that I have sinned against the word of God so àmúfẹ́ ká pé olúwa fún mi ní agbára ọ̀run bàlẹ́ mi lónìí agbára ọ̀run bàlẹ́ ayé mi agbára ọ̀run bàlẹ́ iṣẹ́ mi agbára ọ̀run bàlẹ́ mi lónìí olúwa gbé ayé mi wọ̀ ìgàdàbà olúwa gbé ayé mi wọ̀ olúwa gbé ìpín mi wọ̀ lónìí aliadama ó sàtẹ́lẹ̀mà olúwa gbé mi wọ̀ ẹ pe orúkọ jésù màgódé nàmàkà que lemprendo tuke telima koradaya lemprendo suke telima katelebo ẹpi orúkọ jésù bíi tẹ wá olúwa gbémiwọ gbémiwọ gbémiwọ gbémiwọ gbémiwọ gbémiwọ gbémiwọ béèrè fún agbára ọ̀run béèrè fún agbára ńlá béèrè fún agbára ńlá yakatoli makari masi kelebo béèrè fún agbára ńlá agbára tí ń wọnú ayé ẹni tí ń tún ayé ẹni ṣe agbára tí ń gba ìpín ayé ẹni pàdé. ẹ oruko orúkọ jésù agbára tí ń bàlẹ́ ayé ẹni sẹ́ olúwa wọ̀ mí ní agbára ńlá agbára ọ̀run bàlẹ́ mi lè brando sakayaba olúwa gbé ìpín mi wọ̀ yíká ló mọ kó sànni yaba bọ́dọ̀ ńlá ló gbàdúrà pé jésù olúwa gbé mi wọ̀ gbé mi wọ̀ gbé mi wọ̀ gbé mi wọ̀ gbé mi wọ̀ orúkọ jésù gbé lórúkọ Jésù Kristi olúwa wá níwọ tó ti ṣe àkíní ẹ ṣe à kò ní ìdíkà tẹnu mọ́ ṣe ń tó yẹ kó o ṣe Jésù wá nínú ayé mi Jésù wá jọba nínú ọkàn mi ó tó àkókò Jésù wá ó yá Jésù Jésù wá ayé mi bàbá. in my life. tó bá jọba ìjọba àlàáfíà wọn. when you raise, then peace will come. tó bá jọba àṣetìyàn á when you reign come then prayer. tó bá jọba àbúbọ̀ yẹn á ayé rẹ lẹ̀. when it come that failure will surely leave. tó bá jọba yẹn iṣẹ́ yẹn á bọ̀ sí. when it come that job will surely. ẹ porúkọ Jésù Jésù wá jọba. call the name of Jesus come and reign. gba ayé mi lọ́wọ́ agbára tí ń dààmú rẹ̀. gba ayé àwọn ọmọ mi lọ́wọ́ agbára tí ń dààmú ayé rẹ̀. ẹ pe orúkọ Jésù sẹ́. Olúwa wá jọba sẹ́. ẹni máa Ísírẹ́lì wá jọba. Olúwa wá jọba nú ayé rẹ̀. Olúwa jọba nú ayé rẹ̀. Olúwa jọba nú ayé rẹ̀. Olúwa jọba jọba nú ayé àwọn ọmọ mi olúwa jọba nú iṣẹ́ mi olúwa jọba nú ilé mi ẹ fi orúkọ Jésù dára olúwa jọba lónìí olúwa jọba lónìí gbogbo ìjọba àṣetì gbogbo ìjọba àmúgbọ́ gbogbo ìjọba àrọ́mọbí olúwa mú kó nu ayé mi ọlọ́run ńlá ló gbàdúrà orúkọ Jésù kò ta lamaro tó lè má káyà bá ikarobo sontori makarebo kushandiaba ẹ pé orúkọ jésù jésù wá jọba nú ayé mi olúwa jọba nú ayé mi olúwa jọba nú ayé mi ask the lord to come to reign in your life ask the lord to come to reign in your home olúwa wá gbàkóso ayé mi olúwa wá gbàkóso ilé mi olúwa wá gbàkóso ayé àwọn ọmọ mi pé jésù dáadáa kó wá gbàjọba olúwa gbàjọba ayé mi gbogbo ìjọba àṣetì gbogbo ìjọba àmúbọ ẹ pé orúkọ jésù kó di asán gbogbo ìjọba tí ò fẹ́ kí ayé ẹni dìde gbogbo ìjọba tí ò fẹ́ kí ayé ẹni gbórí òkè sẹ́ ẹ pe orúkọ jésù jésù wá jọba nú ayé mi olúwa wá jọba nú ilé mi olúwa gbàjọba nú ayé mi olúwa gbàjọba olúwa gbàjọba olúwa gbàjọba ask the Lord to come and take his place in your life wá gbàjọba nú ayé mi olúwa gbàjọba nú ilé mi olúwa gbàjọba nú ayé àwọn ọmọ mi ọmọláwọn lánàá ó gbàdúrà kó pe jésù fún ẹni tó ní ọ kó gbàjọba ní orúkọ jésù ó dán kí ayé rẹ kó kò lọ́wọ́ àṣetì yẹn ní orúkọ jésù olúwa gbàjọba ayé mi. In Suntoyaba, can you pray and talk to God, that Lord Jehovah God to come to reign in your life, to come to rule in your home. Somebody pray to God. Olúwa gbàjọba le talo nanama kushandayaba le prando tuke le makotalebo le prendo to le makayaba Olúwa gbàjọba Olúwa gbàjọba Olúwa gbàjọba Olúwa gbàjọba Olúwa gbàjọba Olúwa gbàjọba ní orúkọ Jésù Olúwa gbàjọba le prendo tuka dereba sọ fún Ọlọ́run alààyè le prendo tuka le mrado tẹlẹ ẹ sọ fún Jésù lọ́rọ̀ Olúwa gbàjọba Olúwa gbàjọba ilé mi Olúwa gbàjọba iṣẹ́ mi gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ pe orúkọ jésù lónìí olúwa gbà mí lọ́wọ́ dààmú mi. save me from this power troubling my life olúwa gbà mí lọ́wọ́ ipá tí ń dààmú ayé mi. save me from power that are troubling my life. olúwa gbà mí lọ́wọ́ ogun tí ń dààmú mi. save me from the problem troubling my life. olúwa gbà mí lọ́wọ́ ìyànkà tí ń dààmú ayé mi. save me from the wicked people troubling my life. olúwa gbà mí lónìí. lord save me today. mẹ́kò porúkọ jésù mi tó wà. i want to call the name of jesus wherever you are. olúwa gbà mí lónìí. lord save me today. lọ́wọ́ agbá tí ń dààmú ayé mi. from the power affecting my life. lọ́wọ́ agbá tí ń dààmú iṣẹ́ mi. from the power troubling my job. lọ́wọ́ agbá tí ń dààmú ayé ọmọ from the power troubling my children. can you call the name of jesus. olúwa lord save me ohun ẹ̀mí jẹ́ dààmú omi ọmọ ọlọ́run lanu gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run gbàmí lọ́wọ́ olúwa gbàmí lọ́wọ́ ogun tí ń dààmú iṣẹ́ mi tí ń dààmú ọ̀nà mi gbogbo ẹ pe orúkọ jésù that Lord should deliver you pray for your deliverance this morning. Sọ fún Ọlọ́run the Lord God of heaven to deliver you from the power that trouble your life. Ẹ sọ fún Ọlọ́run lọ́wọ́ agbára tí dààmú ọṣẹ́ rẹ yẹn. Ask the Lord to deliver you from that power that is troubling your children, that is troubling your marriage, ask the Lord to deliver you in the name of Jesus ẹ pé orúkọ Jésù Olúwa gbà lọ́wọ́ agbá tí dààmú iṣẹ́ mi ní orúkọ Jésù Olúwa gbà lọ́wọ́ agbá tí dààmú iṣẹ́ mi ẹ sọ fún Ọlọ́run Ọlọ́run gbà mí lọ́wọ́ agbá tí dààmú iṣẹ́ mi ní orúkọ Jésù Olúwa gbà lọ́wọ́ agbá tí dààmú ayé mi Olúwa gbà lọ́wọ́ ipá tí dààmú ayé mi tí ń fa ayé mi sẹ́yìn can you lift your voice and begin to tell the Lord that the Lord Jehovah God to deliver you from that power that is troubling your life from that power that is troubling your children from that power that is troubling your marriage, from that power that is troubling your family. Can you pray and talk to God that Lord should deliver you? Olúwa gbà mí lọ́wọ́ agbára tí ń dààmú mi. Olúwa gbà mí lọ́wọ́ ipá tí ń dààmú ayé mi. Olúwa gbà mí lọ́wọ́ ipá tí ń dààmú ayé ọmọ mi. Olúwa gbà ọlọ́run lánàá ó gbàdúrà kó pe jésù lọ́wọ́rọ́ ìkànnì moko sóko lè má káyàbá lè ń pèrèndó túkẹ́ lè mọ̀kó sákàbá ẹ sọ fún ọlọ́run ọlọ́run israẹli gbà mí lọ́wọ́ agbá tí ń dààmú ayé mi yìí ní orúkọ jésù lọ́wọ́ ipá tí ò fẹ́ kí ayé ẹni ṣe rere ẹ orúkọ lóhun tó ń dààmú ọkàn mi ní orúkọ tó ń tó mú ọkàn mi pòrúurú lọ́wọ́ tó mú mi sunkún olúwa gbà mí lọ́wọ́ ìyà yìí so ask the to deliver you from this suffering olúwa gbà mí lọ́wọ́ ìtìjú yìí ní orúkọ Jesus, olùwàgbà lọ́wọ́ àmúbọ yìí I don't know what you are going through but you can call for your deliverance this morning ẹ lè béèrè fún ìtúsílẹ̀ yín ẹ lè béèrè fún ìdáǹdè ayé yín ní orúkọ Jésù ọba tó pọ̀ ní pàtàgbára ní orúkọ Jésù olùwàgbà mi láàárọ̀ yìí olùwàgbà mi láàárọ̀ yìí olùwàgbà mi láàárọ̀ yìí olùwàgbà mi láàárọ̀ yìí olùwàgbà mi láàárọ̀ yìí olùwàgbà ayé mi láàárọ̀ yìí olùwàgbà iṣẹ́ mi láàárọ̀ yìí olùwàgbà ayé ọmọ mi láàárọ̀ yìí olùwàgbà ilé mi láàárọ̀ yìí olùwàgbà ọmọ mi láàárọ̀ yìí yìí ní orúkọ Jésù olùwàgbáyé mi láàárọ̀ yìí lè prendo tú kalama soto yaba lè prendo tú kó roba sí kelebo makotoli mako roba sí keleba in the name of Jesus olùwàgbàmí lónìí olùwàgbàmí lónìí lè prendo tú kayaba olùwàgbáyé mi lónìí olùwàgbáyé ọmọ mi in the name of Jesus màdó repatoli ma sí kelebo gbúà dúà lórúkọ Jésù Kristi olúwa wa. Amen bíbélì pé dúró jẹ́. bible says stand still. kó sì rí ìgbàlà ọlọ́run. and you see shall see the salvation of the lord. Hmm. mo bíbélì pé dúró jẹ́. stand still. kó o sì rí ìgbàlà ọlọ́run. and see the salvation of the lord. I, I said many of us we have turned the things of the spirit like a, a shopping thing a ti sọ ohun ohun tiẹ mi bí ohun bí nǹkan tá a dúnàdúrà fún. Eh, there is no direction. kò sí kò sí eh, ojú ọ̀nà mọ́. there is no direction we do shopping shopping shopping let me ṣé kí n ṣe ilé yẹ kí n wọlé ilé ilé ilé ilé ilé ilé bóyá ti bá wà sí prayer ilé ni ló máa jẹ́ ká dúró àwọn gbà. a ti sọ di ìdúnàdúrà. mo ò mọ̀ bóyá ọlọ́run darí ẹ bì. you never know maybe God directed you here. hallelujah that's what you have to say àgbà ṣé olúwa bí tó yẹ kí n wà rí. this way i'm supposed to be. a ti sọ di shopping shopping shopping shopping shopping we have made um, a church thing a shopping thing ilé ló máa work bye bye ilé máa lọ sọ́dọ̀ ilé máa sọ without any direction of your spirit of God. a kò ní ìdarí ẹ̀mí mọ́ fún ohun tó à ń ẹ̀mí. and until the God begun to direct uh, until allowed God to direct you. àná ó dìgbà tí a bá fi Ọlọ́run sílẹ̀ láti darí wa. because God knows where he has placed your miracle. Ọlọ́run mọ ibi tó ti fi eh, tó ti fi eh, iṣẹ́ ìyanu wá sí kò ṣe gbogbo èèyàn tó máa àdúrà ẹ ló máa lọ́lọ́run sọ pé ó máa gbà tán níbí it's not everyone that come that God say is going to save. ẹlòmíì lọ́lọ́run fi ṣe ẹlòmíì God might have sent someone. báwo lè yẹn ṣe wá mọ̀. how would you now know. o sọ pé kó dúró jẹ́. that is why he says stand still. kó sì rí ìgbàlá Ọlọ́run. and see the salvation of the Lord. things of the spirit not of things of shopping around. nǹkan tiẹ̀ ní ìṣedúnadúrà. not is things of shopping around shopping. no no no no it's of things of direction. ó jẹ́ ohun kan tiẹ̀ mi. Is things of direction. ìdarí ìdarí ẹ̀yẹ eh, that is leading you. òun ló ń ló darí rẹ. ẹ pe Jésù. call the name of the Lord. Olúwa dáwọ́ mi sẹ́. Father put your hand on my life. àná tó ń dààmú ayé mi. whatever is disturbing my life. jọ̀ọ́ parí lónìí. let's come to an end today. ohun tó ń dààmú iṣẹ́ mi. what is disturbing my job. jọ̀ọ́ parí lónìí. let's come to an end today. ohun tí ò jẹ́ kí n ṣe ohun tó yẹ kí n ṣe láyé. what is not making me to do what I suppose to do. ohun tí ò jẹ́ kí n ní ohun tó yẹ kí n ní. what is not making me to have ohun tí ò jẹ́ kí n wà mí tó yẹ kí n wà ẹ jẹ́ kí ogun yẹn wọlẹ̀ fún mi ẹ jẹ́ kí ìjà yẹn tánu ayé mi ẹ jẹ́ kí ìjà yẹn tánu iṣẹ́ mi ẹ jẹ́ kí ogun yẹn wọlẹ̀ sẹ́ ẹ jẹ́ kí ogun yẹn wọlẹ̀ sẹ́ ẹ jẹ́ kí ogun yẹn wọlẹ̀ sẹ́ ẹ jẹ́ kí ogun yẹn wọlẹ̀ sẹ́ ẹ jẹ́ kí ìdààmú yẹn tán ọmọ náà ńlá ló gbàdúrà orúkọ Jésù kàdó dàbà kó ṣàtàyàbà gbogbo tó ń di ayé mi lọ́wọ́ Olúwa mú kó iwájú mi lónìí. Some with everything that is holding your life gbogbo tó di iṣẹ́ mi lọ́wọ́ olúwa mú kúrò níwájú mi lónìí ní orúkọ jésù gbogbo tó di ìṣeré mi lọ́wọ́ olúwa mú kúrò níwájú mi lónìí gbogbo ohun tó jẹ́ ń rí ayọ̀ ohun rere olúwa mú kó wájú mi lónìí gbogbo ohun tó jẹ́ kí ayọ̀ mi kún olúwa mú kó wájú mi lónìí gbogbo ohun tó fi ọkàn mi balẹ̀ olúwa mú wájú mi lónìí gbogbo ohun tó jẹ́ kí ayọ̀ mi pọ̀ sí olúwa mú wájú mi lónìí lè prado dago lamaku dagaba Le kado rabaku sandele bokaba lè prendo tukele makayaba Le prendo toko rogo sontolebo lè ntekalaba ko sontoleba ohun tó jẹ́ kí ayọ̀ mi kún olúwa mú mú kúrò níwájú mi lónìí ohun tí kí ayọ̀ mi pọ̀ sí olúwa mú kúrò níwájú mi lónìí ní orúkọ jésù gbogbo tí ò fẹ́ kó débi ayọ̀ rẹ ní orúkọ ask Lord to remove it ìwọ bíi jericho làbàtà ìwọ òkun pupa níwájú mi ní orúkọ ìwọ òkè ńlá bíi kàtólì bá síkìyàbá àtòkè kékèké raba ushate ask Lord to remove the failure of your life ohun tó ní kójú tì ní olúwa mú kúrò ní ayé mi lónìí ohun tí ó ní káyé yọ̀ mí olúwa mú kúrò mi lónìí ohun tó mú ọ sunkún Ask the Lord to take it away, what everything that is troubling your life, troubling your mind, troubling your children. Ohun tó ń dààmú ìpín mi Olúwa mú kúrò. Búàdúà ní orúkọ Jésù Kristì Olúwa wá. Ọlọ́run sọ fún àwọn Ísírẹ́lì. Lord told the people of Israel. Ológun tó ń tẹ̀lé yín yìí. He said this problem you see ó ní ẹ̀ẹ̀ni eh, rí mọ́. you will not see them again. bẹ́ẹ̀ ni wọ́n sì rí mọ́. and they never saw it again. ó ní ẹwọ ẹ̀yìn o. he said look at your back. ó ló gun tẹ́rí lé nìyí. this problem you see today. ó ní ẹ̀ẹ̀ni eh, rí mọ́. you will no longer see it. bẹ́ẹ̀ porúkọ jésù. now call the name of Jesus. olúwa mi ìfẹ́ rí mọ́. lord I don't want to see that problem again. mi ìfẹ́ rí ẹkún náà ayé mi. I don't want to see that weeping again. mi ìfẹ́ rí ìṣòro ayé mi. I don't want to see this problem again. mi ìfẹ́ rí ìtìjú ayé mi. I don't want to see this shame again. ohun àrọ́mọ àrọ́kọ I don't want to see this barrenness again. ohun àrọ́mọ bí ibà kú. I don't I don't want to see it again. mi ìfẹ́ rí I don't want to see this. bó ṣe mú ogun israeli kúrò. as you took away the problem of israelite. olúwa mú ogun tèmi náà kúrò. father take away my problem. ogun tó ń dààmú ayé mi. that problem affecting my life. ogun tí o fẹ́ kí mi ṣe rere. that problem doesn't want me to do good life. ogun tí o fẹ́ kí ayé mi gbé kíákíá. that problem doesn't want me to arrive ogun tó dúró ti ṣe mi. that problem that start me. olúwa mi ìfẹ́ rí mi. olúwa mi ìfẹ́ rí mi. mi ìfẹ́ rí inú ayé ọmọ mi mọ́. ohun tó mú mi sunkún yìí. ẹ pe orúkọ jésù ẹni máa israeli mi ìfẹ́ rí mọ́. orí ọmọ náà lánàá gbàdúrà orúkọ oh, oh, jésù jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù kadoli makuta yaba sọ fún ọlọ́run tó fẹ́ rí ma làbẹ́ndò tó lè má ka ogun tó bẹ́ẹ̀ nù ràn mí lè fẹ́ndò tú kayaba kódàbàgàbà ogun tí bẹ́ẹ̀ nù ràn mí tí bẹ́ẹ̀ nù ẹ̀jẹ̀ mi bàbá ní orúkọ jésù ogun tí bá ayé mi dàgbà yìí ogun tí bá iṣẹ́ mi dùn tó ń mi jagun ní parabako sàtẹ́ ń bá iṣẹ́ mi jagun bàbá olúwa mi ìfẹ́ rí ma olúwa mi ìfẹ́ rí ogun yìí ma olúwa mi ìfẹ́ rí ìtìjú yìí má àmàlà ńlá ló gbàdúrà ogun yẹn kó wọlẹ̀ Olúwa jẹ́ kó gun ìwọlẹ̀ Olúwa jẹ́ kó gun ìwọlẹ̀ Olúwa jẹ́ kó gun ìwọlẹ̀ Olúwa jẹ́ kó gun ìwọlẹ̀ Olúwa jẹ́ kó gun ìwọlẹ̀ Olúwa jẹ́ kó gun ìwọlẹ̀ Olúwa jẹ́ kó gun ìwọlẹ̀ Olúwa jẹ́ kó gun ìwọlẹ̀ Olúwa bá ogun ìwí fún mi Olúwa bá owí Olúwa bá owí nú ayé mi mi fẹ́ rí ogun àìrọ́mọbí yìí má ní orúkọ Jésù wọ́n máa tó ń sí ọ ní orúkọ Jésù ògùn ọ̀pá ogun ẹ̀ mára o làbúrẹ́ńdò tí kele bó kaba ní orúkọ jẹ́ ogun àìsàn nínú ayé àwọn ọmọ mi rìpàtọ́lì máa ka sàtìyàbá ó yà pé orúkọ Jésù kó parẹ́ pátá ní orúkọ Jésù ogun àìrún rere mú ó yà parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ mo lérò pé o ń gbàdúrà yẹn I hope you are praying that prayer I hope you are lifting your voice before God ní kàtọ́lì máa súndolè máa kàtà lẹ́ńpẹ́rẹ́ mi ò dúkẹ́ bọ̀ gbúà dúà lórúkọ Jésù Kristi olúwa wá ohun tí ò lè work fún ẹ. the one thing that will not work for you. kò ṣe tọlọ́run kò ṣe ti bí. it will not work for you to do to, to be in the middle. kò ṣe tọlọ́run kò ṣe ti bí. for you to do God and serve other God it will not work for you. ẹni ò tiẹ̀ ní àyè níwájú ọlọ́run. you don't even have any position before him. tó bá do tí ẹ bá do tọlọ́run. if you stand with God. ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ pé o do. God wants it like that. dúró yányán mo dúró tọ yányán. I stand completely téèyàn bá sì fẹ́ dúró tibẹ̀ yẹn. if you want to stand in the other side. ọlọ́run ò mind. God does not mind. ṣùgbọ́n ohun tọ́lọ́run wá hate rèé. but this is what God hates. kò gbóná. he, he, hates you not be us. kò sì tutù. no cold. Eh, eh, kò ní àyè níwájú ọlọ́run. he doesn't have any. ẹni tó tiẹ̀ dúró sálábà tó dúró sí bíi pápátá. someone who even stands there. ọlọ́run sì lè forí ọ̀fẹ́ gbà padà. God can still take him by with grace ẹn tó sì dúró bí náà. and someone stand at the other side. orí ọ̀fẹ́ ń tẹ̀síwájú ní ayé. there is grace that grace still continue. ṣùgbọ́n ẹn tó dúró sí bí àárín méjì. but who you stand in the middle. kò gbóná not hot. bẹ́ẹ̀ ni kò sì tutù. not cold neither cold. o ti sọ tó o máa ń ṣe sínú yàn bẹ́ẹ̀. he has said what he does to that kind of people. olóhùn ó pọ̀ jáde. he said we pour you mm. out. olóhùn ó pọ̀ jáde. he said we pour you out. kò ní àyè nú ẹ. that means he doesn't have any position before you. ẹni tó tẹ̀sí burú jù ṣẹ̀ṣì lè ráyè. someone who is even wicked can still. ó possible tí orí ọ̀fẹ́ bá dájú fún. it's possible if that thing. ṣùgbọ́n ẹni tí o because the dangers of the the kò gbóná kò tutù ni because oh you are confusing yourself before God. Yeah, láì tó bá gbóná tó tutù òun dára ẹ lámúwájú ọlọ́run. you are not you are confusing God ọlọ́run mẹ́ntẹ́ o jẹ́ ọmú yẹn so you are confusing yourself before God. òun dára ń ṣiyèméjì ara rẹ níwájú uh, ọlọ́run. Uh, he is just looking at how, how do you think I want to help you báwo ṣe fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ òun ṣe lé òun ṣọ̀tún báwo ṣe fẹ́ ràn ẹ́ lọ́wọ́ báyìí I don't see the way I'm helping you but tó bá dúró tátá fún ọ pátá. if you stand with God for prayer. ìrànlọ́wọ́ yóò dé. help ẹ pe orúkọ jésù call the name of jesus wọ́n olúwa gbà mí lord save me olúwa gbà mí sẹ́ lord save me wọ́n tó ní bó bá gbá lọ́wọ́ you that holds all the power fi agbára ńlá gbà mí use your mighty hand to save me olúwa fi agbára ńlá gbà mí use your mighty power to save me today olúwa fi agbára ńlá gbà ìpín mi lónìí use your mighty hand to save me today kò gbúdọ̀ burú fún mi láyé o must not be kò gbúdọ̀ burú fún mi láyé o must not be bad for me in life kò gbúdọ̀ burú fún mi láyé o must not be bad for me in life mi gbúdọ̀ báyìí lè kú bẹ́ẹ̀ i must not die like this mi gbúdọ̀ báyìí lè kú bẹ́ẹ̀ i must not die like this mi gbúdọ̀ báyìí lè kú bẹ́ẹ̀ i must not die like this kò gbúdọ̀ burú fún mi láyé mi gbúdọ̀ bá ilé èkú bẹ́ẹ̀ mo gbúdọ̀ burú fún mi láyé mi gbúdọ̀ bá ilé èkú bẹ́ẹ̀ ó yẹ ọmọ náà ńlá ní olùgbàdúrà orúkọ Jésù orúkọ Jésù ọba tó pọ̀ nígbà tágbára le prendo to kalaba kasate le moko sonto yaba le prendo to keleba sendo le moko shindeba ọba tó pọ̀ nípa tágbà kò gbúdọ̀ burú fún mi láyé o ní orúkọ Jésù le prendo to kanana masiki lebo ẹ pe orúkọ Jésù dáadáa kò gbúdọ̀ burú fún mi láyé lè pèrè ndo tó galè máa sí nkele ọba tó pọ̀ nípa tábà kò gbúdọ̀ kún fún mi láyé ní orúkọ jésù àánú kó dájú fún mi àánú kó dájú fún mi àánú kó dájú fún mi àánú kó dájú fún mi àánú kó dájú fún mi àánú kó dájú fún mi orí ọ̀fẹ́ kó wá ayé mi rí orí ọ̀fẹ́ kó wá mi rí orí ọ̀fẹ́ kó wá mi rí orí ọ̀fẹ́ kó wá mi rí lè pèrèndó tó kálámà sáńtẹ́rà àánú kó dájú fún mi orí ọ̀fẹ́ kó wá mi rí ní orúkọ jésù àánú kó dájú fún yín lónìí orí ọ̀fẹ́ ọlọ́run kó wá mi rí ní orúkọ jésù kò burú fún mi mi ọlọ́run kò gbàdúrà ní orúkọ jẹ́ orí ọ̀fẹ́ wá ayé mi ìpín mi ní orúkọ jésù gbọ́ àdúrà lórúkọ jésù kìsì olúwa wá bẹ́ẹ̀ kò ọlọ́run mi bàbá bá mi wá rí o àdúrà rẹ̀ rè ohun tó ti bọ́ wá olúwa bá mi gbà jáde ẹnìkan àdúrà rẹ̀ bẹ́ẹ̀ kò gbàdúrà yẹn ohun tó tẹ gbóńdà pé kí wọ́n fẹ́ filẹ̀ fún ẹ mọ́ yẹn pé ọkọ ọlọ́run bẹ wá jáde ọlọ́run mi bàbá bá mi wá rí o. ọ̀pọ̀lọpọ̀ ògùn ayé ẹ̀ inú omi ẹni tó ń ju ayé ẹ̀ sínú ọ̀sà báwo ló ṣe fẹ́ rí mú. someone whose glory has been thrown down into the river. ẹni tó ń ju ayé ẹ̀ sínú òkun báwo ló ayé ẹ̀ ṣe fẹ́ gbà. if your glory has been thrown down to sea how would you bear it. bẹ́ẹ̀ ni ọlọ́run mi bàbá bá mi wá rí o ọlọ́run mi bàbá bá mi. jáde God search for the problem of my life. èmi náà fẹ́ rí ògo tèmi náà lò. I want to see my glory. kò yẹ pé ayé rẹ ò gbúdọ̀ wá wòran. my life must not come to play. ayé mi ò mi ayé mi ò gbúdọ̀ wá wòran. my life must not come to play. wọ́n ló ń gbọ́ pé ẹni báyìí ṣe rere. you have been hearing some people as you go. wọ́n ló gbọ́ pé ẹni báyìí ti ra mọ́tò. you have been some people very tight. wọ́n náà ló gbọ́ pé ẹni báyìí kọ́lé. you are the one that sees some people with out. ṣùgbọ́n not happen to you. my life must not come to play I must not come to be a slave. olúwa wá ògo ayé mi ni kó bá ń gbé jáde o. my glory come forth. olúwa dá ògo mi padà fún mi. my glory. olúwa dá ògo ìrìn àjò padà fún mi. restore the glory of my life. ògo nàìjíríà láti lọ ṣe rere ni. you left Nigeria o wọlé ọkọ kí ayé lè tù ọ ni. o gbúdọ̀ tó wà bẹ́ẹ̀ kí ayé ẹ̀ tún gbénu ìnira. ẹ pe orúkọ jésù. ògo ayé mi wá jáde. gbogbo tí ayé gbà sọnù lọ́wọ́ mi. àkókò ni ìgbà ni àlàáfíà àgbo ara ni ọmọ ni ètí ayé jà tó tó jágbà lọ́wọ́ mi olúwa dá padà ó yá ó yá ó yá ó yá ó yá ọmọ ńlá ló gbàdúrà orúkọ jésù kẹdó kàtàkàrà olúwa dá ògo mi padà fún mi olúwa dá ògo mi padà fún mi ọmọ ńlá ló gbàdúrà kó dá padà ní ọdún yìí ògo ayé rẹ láti fi lò ní orúkọ jésù ògo ayé ọmọ rẹ rabakoso tó lè ẹ fi orúkọ jésù ó na kí ògo náà kó padà wá olúwa dá ògo padà dá ògo padà dá ògo padà dá ògo padà ní kadoko paropa tuteleba olúwa dá ògo ayé mi padà lé prendo tukelebo ọlọ́run lanu gbàdá olúwa dá ògo mi padà olúwa dá ògo mi padà olúwa dá ògo mi padà ní orúkọ jésù dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà lè prodo tokotolema koleba repetoko reba tekelebo lè prendo toko le makaba le prendo toko le mafuko telebo matoko roba kataba le prendo tuko tole makayaba ẹbí orúkọ jésù lápẹ́ndó tókó lábásíkérébọ̀ lẹ́pẹ́ndó kótélébọ̀gbọ̀ ẹbí orúkọ jésù olùwàdó ògùn ayé mi padà olùwàdó ògùn ayé mi padà olùwàdó ògùn iṣẹ́ mi padà ask God to restore the glory of your life to you ògo ìrìn àjò mi dá padà ògo ìdáwọ́lé mi gbogbo dá padà ní orúkọ jésù gbúàdúà lórúkọ jésù kìsìtì olúwa wá ẹ sọ fún jésù olúwa fún mi ní àṣeyọrí gẹ́gẹ́ bí màmá fún mi ní àṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ láwo ọmọ yà ohun tí eh, tó rí ọmọ tó yẹ kó kó máa rẹ́rìn kó máa rí you supposed to be laughing when you see your children. èlòmíì àárọ̀ máa máa sunkún ni. some will be crying when they see their children. àpé olú ò láṣeyọrí lórí kan tó ṣe. and you don't have success over that thing. èlòmíì adé ni láwo iṣẹ́ àwo ọdún tó ti ṣiṣẹ́ some people will look at the years they have used to work they ni pe ah ládọọdún tó ń ti ṣe iṣẹ́ yìí I have been doing this job kò mọ rí nǹkan promotion ò sí kò sí tó kò sí kò sí tata fọ yanyan nothing to achievement ẹ o kò sí nǹkan kan tó ní nothing to account for ọ̀pọ̀lọpọ̀ á wo àkókò tó ti lò orílẹ̀-èdè some will look at the years they have spent ẹ ẹ ká gba ah nǹkan pé kánú ohun ti mọ̀ pé òun bá jókòó síbi tó ń wà o. some would have said had I known that would have stayed where I was. mọ̀ pé báyìí ló ṣe máa rí fún mi. if I know there is how it would be. ìgbàgbé nǹkan kan ò jáde ń bẹ̀ ni. that means nothing is coming forth. o gbúdọ̀ tí wọlé ọkọ pa mo lọ fẹ́ máa ì báyìí mo lè mú ti wọlé mi ti wọlé máa ì mi rí nǹkan kan ilé ọkọ yẹ kó gbé ọ ni. you are supposed to gain something from that husband. o add o add whether it's whether husband or wife you marry to add something to you. you actually marry to add something to your life. yeah that's what it is about that's what marriage is about. nǹkan tí ó wà fún nìyẹn tí ò bá rí bẹ́ẹ̀ then kò kò kò kò ṣe nìyẹn. if it is not so that means it is not perfect. if you are in a marriage that is not adding anything to you ìpinnu ọlọ́run gbàgbọ́ ò ṣe nìyẹn. if you are in a marriage and you are not adding anything to your life. in the marriage you are there to multiply. nínú ìgbéyàwó gbọ́dọ̀ máa bí sí ni. not only by children alone but in all good things. ṣe wípé nípa ti ọmọ nìkan. remember you alone but you are adding somebody to come into your life and also your life must increase in every ratification of life. Eh, that's what has to be tí it's not so that means something is. tí ìrìnsẹ́ tí ò rí nǹkan kan tọ́ka sí kí nìyẹn gangan pé gbogbo pé eh, mo jẹ màmá alágbájá lọ́wọ́ eh, mo tún jẹ lé e lówó mo jẹ lé e lówó mo jẹ lé e lówó èlò wá kù how much is left after you have moved all the next. ilé ìwọ̀n máa fi wọ ọkọ̀ lọ ó kú ó tán nù hallelujah kò gbúdọ̀ rí bẹ́ẹ̀. must not be so kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ ẹ pe orúkọ jésù olúwa jẹ́ kí èmi náà ṣe rere mo fẹ́ káwọn ọmọ mi yanjú olúwa jẹ́ kí ògo farahàn ní ayé mi olúwa fi ìgbà ńlárọ̀ mi lọ́rùn olúwa ṣìyanu ayé mi olúwa dá mi lóhùn ìyàmú kò nu ayé mi mú ẹ̀gàn yìí kúrò mú àbùkù yìí kúrò mú ìtìjú yìí kúrò ó ti tó gẹ́ bàbá eléyìí tó gẹ́ ogun ìdààmú yìí tó gẹ́ ìdààmú lórí lórí ọmọ yìí tó gẹ́ ìdàgún lórí ọkọ yìí tó gẹ́ ogun àìsàn yìí tó gẹ́ ẹ̀gàn mi yìí tó gẹ́ ogun ìrìn àjò yìí tó gẹ́ ó yẹ fún mi ní ìṣẹ́gun tèmi ẹ fún mi ní àlàáfíà tèmi olúwa dá sí ọ̀rọ̀ mi olúwa dá sí ó yá ó yá gbàdúrà ìkàdó kàdó bàkúsà tẹ́lẹ̀ mọ́ kó lè má kó bẹ̀rẹ̀ ló kẹfẹ́ ayé ọlọ́run ògùdọ̀ wò má wò mìíràn bàbá ó lè má ṣáyà ní orúkọ jésù má wo iṣẹ́ mìíràn má kọ́ ayé yọ̀ ọ́ ó yá ó yá ó yá ó yá má wo ayé ọmọ mìíràn ní ìkà tó má wo mìíràn ó yá dìde dìde dìde dìde dìde dìde le prendo tó tó tó lè máa káyà bá ó yá ti tó gẹ́ gbogbo pàṣẹ tí ayé fi na ayé mi yìí gbogbo ẹ̀gàn tí ń ṣe ayé mi yìí olùwàjò dópin let my battle come to an end let my struggle come to an end let my failure come to an end can you pray can you pray lipato tele masete can you tell the Lord me korobo ṣíkele bò wá ó yá gbàdúrà ó dà kí ẹ̀gàn ayé rẹ dópin ní orúkọ Jésù gbogbo ìtìjú ìkó lónìí Olúwa fi òpin sí ìyà mi Olúwa fi òpin sí ẹkún mi azọlọ mẹsọ tòtòlíà ọdọ olúwa sọ ayé mi di ààyè olúwa sọ iṣẹ́ mi di ààyè olúwa sọ ilé mi di ààyè ní orúkọ jẹ gbogbo tó ti dòkú sọ di ààyè ní orúkọ iṣẹ́ tó ti dòkú sọ di ààyè ayé ọmọ tó ti dòkú sọ di ààyè ní orúkọ jésù ìrètí kó padà olúwa dá padà dá padà dá padà dá padà dá ògo ńlá padà dá ògo ńlá padà ní orúkọ jésù gbúà dúà ní orúkọ jésù kristi. Olúwa You can still do more. And you can share it more. Hallelujah. Amen. By doing it, you are helping life. tó bá ń ṣe léyìí ó ń ran ayé lọ́wọ́. you are helping life. ó ń yan lọ́wọ́. because àdúrà la àdúrà ló ń gbà agbára ò ń gbà o. nípa àdúrà ló ń gbà prayer is where that can be answered mm. not might. gbẹgbẹ ogun kan ní ṣe even sometimes I look at the people that say oh, ṣèbí káwọn onígbàgbọ́ tó dé ẹ̀sìn kan là ń ṣe ẹni ẹgbẹ́ ò tí mọ tó jẹ ẹni ẹgbẹ́ ò tí mọ Ọlọ́run ni. if you are still one of those that says before Christianity comes you have been doing something before you are not yet know God. Bíbélì sọ pé ìgbà ẹ̀mọ́ ni Ọlọ́run fojú fò dá. he said that Bible says it's that. Una he has command us for repentance now through saviour that through Jesus can we save. Ó sọ pé ìgbà yẹn ti kọjá if you are standing upon that ó ní ìgbà ẹ̀mọ́ ni Ọlọ́run fojú fò dá. time of ignorance God has ignored. bẹ́ẹ̀ ó ní ìgbà ẹ̀mọ́ lóòótọ́ mọ̀ní lẹ fi ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn but now he has introduced the way to you. ó ti fi ọ̀nà hàn wá. pé àwọn ẹ̀sìn bàbá wa ní ẹ̀sìn kìnìkan kìnìkan even though I see I don't want to go against a pastor or something like that that's not my job but I, I'm here to stand for the truth even though sometimes when I look at people coming down on me about so I shock me ah, nígbàgbọ́ ló dé ń sọ ilé ìlẹ́nu. some people what they say sometimes do shock me. ẹ̀ka bíbélì yín o. ìjọba yìí ẹ bíbélì yín ẹ bá bíbélì yín dáadáa even though ìránṣẹ́ ọlọ́run ló sọ lè lẹ́nu yìí. is even some pastors that say that. Ah, ah. bẹ́ẹ̀ màmá ah, ẹ ṣe ń sọ lè pélé lẹ́nu pé mẹ́ta lọ́kàn ṣe ni. níbo níbo ló ti wá. Jésù ti sọ bẹ́ẹ̀. ó ní èmi ní ọ̀nà. I'm the way. <laughs> òtítọ́ àti ìyè that means there is no other way from nowhere. ohun tó bá pè ní ọ̀run yìí. Jésù sọ pé òun ní ọ̀nà fún. Jesus says the way. Sẹ́fìnì conclusion seal it any other way there is no way. The other ways are fake. And and it's just a matter of time. Gbogbo àwọn tó ti kú wọ́n ti mọ̀ ní ìsìn ohun tó dá mi lójú ni àwọn tó ti kú wọn ti mọ̀ ẹni tó ti kú ti mọ̀ ẹni tó jẹ ẹni tó ti mú ẹni tó ti kú ó ti mọ̀ òtítọ́ pé ah òtítọ́ rèé o. someone who died already know the way. a lè máa argue every one of us can be argue now ṣùgbọ́n jọ́ tí bá kú lè yàn á mọ̀ ohun tó jẹ́. it's when you die you but tó dé dá mi lójú ni pé Jésù ti sọ bẹ́ẹ̀. Jesus has said so before. torí ìgbé ayé tó gbé sọ bẹ́ẹ̀. because the life says. iṣẹ́ tó ṣe sọ bẹ́ẹ̀. job it does says. ohun tó fi ń farahàn sọ it says. ohun sọ bẹ́ẹ̀ your life. The manifestation of His word and His power is going to manifest in your life. Don't confuse yourself with anything. Ó di sọ bẹ́ẹ̀. You are set to. Kò bá nǹkan kan jẹ́. Ta ló mọ ta ló mọ ọ̀run àwọn olómọ kan máa lọ sọ́run. Sometimes when I look at that, màá kọ̀ dákẹ́ nípa ah, onígbàgbọ́ dẹ̀ ni wọ́n lọ sọ̀rọ̀ yìí. Mo dẹ̀ ka bíbélì dáadáa, yóò wo dáadáa ìjẹ́ o tiẹ̀ ká bó tiẹ̀ wo ohun tí bíbélì ń sọ ọ̀pọ̀lọpọ̀ wọn kàn sọ̀rọ̀ oyo ẹlòmíì ò learn nothing they don't they talk out of ignorance. they don't look they don't study nothing wọn ti wọn wọn mọ nǹkan kan and people buy it and just wọn yàn wọn dẹ̀ máa nǹkan táwọn èèyàn fẹ́ nìyẹn hallelujah. but that's why you need to study yourself yourself you need to ìwọ gangan ìtúntí pastor ń sọ go back and look at it wòye pé ohun tí mò ń sọ go back and look at it and study it hallelujah Amen. Jésù ti sọ bẹ́ẹ̀. It's all said so. Ó èmi ni ọ̀nà. I am the way. Kò sọ pé èmi ó pera rẹ̀ ní èmi ni ọ̀nà. He called himself the way. Ó ní òtítọ́. The truth. Àti ìyè. And life ó ní kò sẹ́ni tó lọ sọ́dọ̀ ọlọ́run no one that comes to God bí kò ṣe nípasẹ̀ tó ń any other ìpasẹ̀ láti lọ débẹ̀ is a failure. gbogbo ìpasẹ̀ mìíràn bẹ́ẹ̀ Eh, ó sọ pé òun ni òun and if he lie the life of him testify to it. ó ní ọ̀nà ó sọ pé òun ní ọ̀nà. ayé ẹ̀ life talks about it. ayé ẹ̀ sọ nípa life talks about it. ohun tó máa ṣe inú what is going to do in your life. dàpé fi ara rẹ̀ pé òun wà that means he's going to share. ẹ pé orúkọ ìwọ Jésù ti ń ṣe ó yá fà mí jáde lọ́wọ́ ogun tí ń dààmú mi ìwọ Jésù tí ń ṣe iyì life. ó yá mú mi yè lónìí. help me live today. mú mi borí ogun tí ń dààmú mi. help me overcome this problem today. mú mi borí ogun tí ń dààmú iṣẹ́ mi. ogun tí ń dààmú ayé ọmọ mi. ẹ fi orúkọ Jésù. ìwọ ọ̀nà ayé mi là. ìwọ Jésù fi ọ̀nà ayé mi lónìí. ó yá lànà agbára. àbọ̀nà lànà gbàdúrà. orúkọ Jésù kàdó kàdàbàrò bàkúso tó lè lè pèndó kàdó lè má kó sàtìlè bá. lè pèndó prendo tu kadoli magovre doko le prendo ko prendo tike lebo kotala le prendo tike telemo kosandiaba le prendo kaparu pateleba Jésù ti ṣe ripetoli makaya repatoya fi ọ̀nà lánà yí àwọn èèyàn yẹ ó yà sọ di ayé ní orúkọ Jésù dúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa ṣèbí Jésù sọ pé Jesus himself says. ó ní ẹni tó bá gbà mí gbọ́. he said whosoever believe in me ó ní ẹni tó kò sọ pé tó bá gbọ́ ọlọ́run gbọ́ o ẹ jẹ́ ká mọ̀ dáadáa o ó ní ẹni tó bá gbà mí gbọ́ ó ní ó he point everything to himself ara ẹ̀ ló sọ o ó ní ẹni tó bá gbà òun gbọ́ pé kí lòun jẹ́ pé olúwa àtolùgbàlà òun ó ní bí ẹni ẹ bá kú. he said if that person died. ó ní yóò yè. he said he is going to live ẹni tí ò bá gbàgbọ́ ńkọ́. but now if you don't have belief. Eh, it's the, it's the other side. ó wà ní ọ̀nà kejì. tó bá kú kò lè yè. if you die you no live. ó ní ẹni tó bá gbà mí gbọ́. say whosoever believe in me. ó ní èmi ni àjíǹde àti ìyè. I am the way the truth and the life. èmi ni àjíǹde the resurrection and the life. èmi ni àjíǹde the resurrection ah. and, àti and the life himself ó ní ẹni tó bá gbà òun gbọ́ ó ní bí ẹni yẹn ti lè kú tàbí ó máa kú èèyàn máa kú normal nìyẹn ẹ̀ṣẹ̀ ti mú èèyàn kú the the judgment of God has been rest upon a man to die ó ní ṣùgbọ́n tí ẹni yẹn bá kú o ó ní tó bá kú òun á jíǹde padà yóò yè and what is he talking about he is talking about from the internal damnation of hell. ó sọ nípa and hell is separation from God. ìjọba ọmọ àpáàdì jẹ́ ìyapa kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run. that's what hell is about. nǹkan tí ọ̀run àpáàdì jẹ́ nìyẹn. ọ̀run àpáàdì ní ìyapa pẹ̀lú Ọlọ́run. ó jẹ́ ìyapa. remember ẹ kú lọ́dọ̀ mi èyí oníṣẹ́ ṣe a separation total separation from God and when you are separate from God the life there's no peace there's no rest. ní there's no rest there's nothing. what God did for Satan is send him out of his place. kò sí àlàáfíà. Ọlọ́run ó lé Sátánì jáde up to now. he sent Jesus God sent the Satan away from him and that is why he does not have peace. Only ní gbolo ní I'm running up and down. say where are you coming from. so any separation of God never bring joy never bring peace into our heart. ẹ pe orúkọ jésù ọlọ́run jọ̀ọ́ mo sátọ̀ wá mú ìtìjú mi kúrò àrùmọ bí ìtì dìtìjú o. this problem of freedom is is has become uh, barrenness has become. Uh, àrùmọ bí mi ti dìtìjú. this barrenness has become a shame. gbogbo ẹ tẹjọ dàgbà ń gba àwọn fọmọ tiwọn. those whom you grow up together. wọn nìkan ṣe ń gbàdúrà fún. you are here to us. àròkọ mi ti dìtìjú olódùmarè. no having husband has become a shame. ìgbà wọlé máa mú ọ wálé ìgbà wọlé máa mú ọ wálé àwọn brọ́dà ń kọ́ báyìí náà ṣé brọ́dà kan ti wà jẹ́ tẹ̀tẹ̀ rẹ̀ nìkan ó ti dọ̀rọ̀ tìjú báyìí. it has become a shame. àìríṣẹ́ mi yóò mọ̀ ti tìjú. me not having a job is. àìríṣẹ́ mi yóò mọ̀ ti tìjú. this joblessness has become Baba, a shame. bàbá kí ni ìgbà olè fẹ́ báyìí nísìnyí. when do you want to live? ìgbà olè fẹ́ kú owó ọbẹ̀ mà tán wáyé pé ìyàwó náà ni ah, o tiẹ̀ rí kankan fẹ̀ṣẹ̀ kan ló wọ̀ ṣáà jókòó lé ọkọ̀ jókòó bọ́ àpò àsílé o ṣe nǹkan kan ló kàn ń ṣe kí ló yẹ pé ṣe àwọn ẹgbẹ́ wọn hard money o ṣe wọn náà ó mọ̀ ti ti ìtìjú Olódùmarè ẹ pé orúkọ Jésù Olúwa mú ìtìjú mi kúrò Olúwa mú ẹ̀gàn mi kúrò ìtìjú mi kúrò sẹ́ àìrọ́mọbí mi para gbogbo tó jẹ́ ìtìjú lónìí fún mi o lórí ìrìn àjò mi sẹ́ olúwa mú ìtìjú mi kúrò ọpọlọ ńlá ló gbàdúrà orúkọ jésù kàdó kàbrando dígẹdẹlẹbọ ẹ pé orúkọ jésù ìtìjú ayé mi parẹ́ lónìí o olúwa mú ẹ̀gàn mi kúrò làprando dígẹdẹlẹmàkàyàbà làprando dúgẹdẹlẹmàkó sàndíyàbà lẹprando dígẹlẹmàkó tólímàsídẹbọ lẹprando dígẹdẹlẹmàkó prando dígẹlẹbọ lẹ le prendo tika lima suto lima sikero, le prendo tuke lima kusatu le bakaba le prendo tuke telima sonto ba, le prendo tuke telima sintelebo le prendo tuke teleba kaba Olúwa mú ìtìjú ayé àwọn èèyàn ikú le prendo tuke telebo kaba le prendo tuko tolima sunto leba ọlọ́run lanu kó gbàdúrà ló ma kó sekelebo kaba la prendo tuko lima kó sonto ba, le prendo lima tolima kẹsẹkelebo ma mako brondo sikelebo olúwa mú ìtìjú mi ó tó ti di ìtìjú yìí lè brendo tó ń jẹ ayé wí nípa tèmi brendo dúkẹ́ tẹ́lẹ̀ máa sikẹ́ba ẹ sọ fún ọlọ́run ọlọ́run mú ìtìjú mi kúrò lè brendo sikẹ́ tẹ́lẹ̀ bọ̀ ìtìjú mi lẹ́nu iṣẹ́ that you have been there for so long rìbàtàbà àwọn tó dé lẹ́yìn ẹ̀ wọ́n mú Le bèrè àwọn tó tẹ́lẹ̀ yẹn lórílẹ̀‐èdè yẹn lè àwọn lójú wa ń sọ bó ṣe máa rìn fún ọ olúwa mú ìtìjú mi kúrò àwọn tó jù lọ mèkè ni màá kú ṣèkélé bá lè bèrè ńdọ tú kótó lè kàdá oyá oyá oyá oyá oyá olúwa mú ẹ̀gàn mi kú ònú ayé àwọn ọmọ mi yìí lè bèrè ńdọ sú kótó lè bá ẹ sọ fún ọlọ́run ìtìjú mi parẹ́ parẹ́ ní orúkọ jésù parẹ́ ní orúkọ jésù parẹ́ ní orúkọ jésù parẹ́ ní orúkọ jésù parẹ́ ní orúkọ jésù parẹ́ ní orúkọ jésù jésù parẹ́ ní orúkọ jésù parẹ́ ní orúkọ jésù olúwa parẹ́ lórúkọ ogun yẹn kó parẹ́ ogun tó ń ti ayé mi lójú ogun tó ń ti iṣẹ́ mi lójú ní orúkọ jésù olúwa jẹ́ kí ogun ayé mi parẹ́ àwọn ọlọ́lànà gbàdúrà bá pé jésù yẹn ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọba tó pọ̀ nípa àtàgbà gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wá. amen. ẹ poro ewu ẹrù ìyà kú ayé mi. you this load of stubbornness be removed from my life. olúwa fi iná sí ẹrù ọ̀tá nú ayé mi. father put fire on that load in my life. gbogbo ẹrù tí ayé dì sínú ìrìn àjò mi. every strange load there in my life. èyí tó fa ìrìn àjò ayé mi sẹ́yìn. that is dragging my life ètò fa ìrìn àjò ọmọ mi sẹ́yìn. that is dragging my life. ètò fa ìrìn àjò ògo sẹ́yìn. that is dragging the source of my soul. olúwa finá sí ẹrù tí ń bẹnu ayé mi yìí. put fire on it. olúwa finá sí ẹrù ayé mi yìí. put fire on it. iná ọ̀run kó jó. fire from heaven. iná ọ̀run kó jó. fire from heaven. gbogbo ohun tí ò jẹ́ kí n dìde kíákíá. that is not making me gbogbo ẹrù tí ayé gbèrú mi. everything that has been my head. gbogbo ẹrù tí mò ń gbé kiri. everything that has been my head. mo gbé tọ̀ wá lónìí o. them to you. iná ọ̀run jó. fire from heaven. olúwa finá sí ẹrù ayé mi ẹrù àìsàn yìí olúwa finá sí eré ẹnu àmúbọ yìí olúwa finá sí ẹjẹ nítùsílẹ̀ ẹjẹ nítùsílẹ̀ ẹmú ayé mi lára dá ẹmú iṣẹ́ mi lára dá ẹmú ayé ọmọ mi lára dá ẹmú ìrìn àjò mi lára dá àwọn ọlọ́nà ló gbàdúrà orúkọ Jésù yéèlì àmàkó sando yaba ìkàdó bàkú sando yaba kó sàtìyà gbogbo ẹrù gbogbo remove pàǹtítì ń bẹ nú mi every load of failure that you have been carrying all about gbogbo ẹrù tó gbẹrù tó tàtẹ́lì máa sí ìdìbò kò tayaba olúwa fínánsì ẹrù ayé mi lónìí ẹ fún mi ní ìsinmi ọkàn ẹ fún mi ní ìsinmi ọkàn tell God to give that rest to you ẹ fún ayé mi ní ìsinmi ọkàn somebody pray for that rest ní orúkọ Jésù ẹ fún mi ní ìsinmi ọkàn lè prando tu kó tó ní máa sí kérébọ̀ ẹ fún ayé mi ní ìsinmi ọkàn ní orúkọ Jésù ẹ fún mi ní ìsinmi ọkàn búà dúà lórúkọ Jésù Kristi Olúwa ó yẹ bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run. ask for whatsoever you have we need from God. ṣèbó ṣe sọ pé ẹni tí ń béèrè ní rí gbà. he said whosoever has shall be given. ẹ sọ fún Jésù ń ń fẹ́ lọ́wọ́ lọ́wọ́. tell Jesus whatever you want. Olúwa mo fẹ́ ìyanu ni. Lord I want miracle olúwa mò ń ohun ògo nínú ayé mi. I want something glorious in my life. ó yẹ ibi oúnjẹ ìfẹ́ lọ́wọ́ ask for it from God. má fàkókò rẹ ṣeré báyìí o torí ẹni tí ń béèrè ní má rí gbà kànlẹ̀kùn yẹn kó rí gbà ó ti wá wá síwájú ẹ̀ ó dẹ̀ kó fún ọ. ọlọ́run tó mọ gbogbo tí agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ jẹ́ kí ìbéèrè àwọn èèyàn yìí kó ṣe ìtẹ́wọ́gbà ẹ̀yin ọ̀run ẹ gbọ́ o ẹ dáhùn lórí ìbéèrè yìí olúwa má dàkẹ́ lórí ìbéèrè yìí ohun tó ń sọ yìí bàbá let God of heaven answer quickly àwọn èèyàn rẹ rí bàbá ó fẹ́ ó ní ó fẹ́ fún ọ ní ìsinmi ṣe bó ń tó sọ rè àwọn èèyàn ti dé ẹni tó rọmọ bí ṣe wà ń bí o ẹni tó lọ́kọ wà ń bí o ẹni tó wà àṣeyọrí ti wà ń bí o ẹni tí ayé ń dààmú ti wà ń bí o ohunkóhun tó ń ṣe wọ́n ti wá ọlọ́run Ísírẹ́lì o àwọn èèyàn ti wá báyìí o iṣẹ́ ti kàn ẹ́ ó yá sí dá wọn lóhùn wọ́n tó ní iṣẹ́ yíkaba ó sakó laba ó sakaba ọlọ́run ìpè rí patoli ma sí kaba ọ̀rọ̀ sáré àwọn èèyàn ti wá láàárọ̀ ìgbà wọ́n tọ̀ wá pé kó dá sí bóyá jẹun rí ọ jẹun rí ọ ìwọ jésù gbogbo ojú gbogbo ti ń tẹ̀lé ọ kiri ojú ẹ kó ojú ẹ kó ọlọ́run kó mú ojú ẹ kó lójú ọ̀nà ayé rẹ every eyes are monitor your progression gbogbo ojú tó ń ṣọ́ ìṣe tó ń ṣọ́ ìṣeré rẹ èyí tó ń ṣọ́ fún àṣetì gbogbo ojú tó ń ṣọ́ ìṣeré rẹ ti ń ṣọ́ fún àmúbọ̀ ní orúkọ jésù ọ̀run kó mú ojú náà kúrò ọ̀nà rẹ kó là ọ̀nà yín kó là olúwa kó ran ayé yín lọ́wọ́ ní orúkọ jésù olúwa kó gbé ayé yín dìde ní orúkọ jésù olúwa kó gbọ́ àdúrà ó olúwa kó gbọ́ àdúrà yín kó gbà àdúrà yín kó gbà ní orúkọ jésù àdúrà yín kó gbà ohun tẹ́ sọ yẹn kó rí bẹ́ẹ̀ ohun tẹ́ sọ yẹn kó rí bẹ́ẹ̀ ilẹ̀kùn yẹn kó ṣí. bẹ́ẹ̀ ṣe sọ kó rí bẹ́ẹ̀ fún yín ọlọ́run kó ran ayé yín lọ́wọ́ ọ̀run kó dìde fún yín olúwa kó ran iṣẹ́ yín lọ́wọ́ ọ̀run kó gbè yín níjà ọkàn yín kó balẹ̀ ọkàn yín kó balẹ̀ ọkàn yín kó balẹ̀ ọkàn yín kó balẹ̀ ní orúkọ jésù ọkàn yín kó balẹ̀ ọkàn yín kó bẹ́ẹ̀ ṣe wí kórí bẹ́ẹ̀ ọ̀run kó dáhùn kíákíá áńgẹ́lì olúwa kó tọ̀ yín wá ohun fẹ́ràn kó fi jíṣẹ́ ohun tó kó fi jíṣẹ́ ó yẹ rí gbà ayé yín kó di ayé olúwa kó sọ ayé yín di ayé kó sọ iṣẹ́ yín di ayé ní orúkọ jésù ọba tó ṣe gbogbo ẹ̀ di ayé kó sọ ayé yín di ayé kí ayé yín kó di ayé ọ̀nà yín kó dé ayé ayé ọmọ yín kó dé ayé ayé kó kó ònú pàǹtí kó kó ònú ẹranko kó kó ònú ọwọ́ àgùnbọ̀ kó kó lọ́wọ́ ìtìjú ní orúkọ Jésù ogun ìbíbí kó padà ogun ẹ̀rí kó padà ẹ̀rí ọ̀nà lọ ẹ̀rí ọ̀nà lọ ẹ̀rí ọ̀nà lọ ẹ̀rí gbígbà ẹ̀rí ìyanu ní orúkọ Jésù bẹ́ẹ̀ ṣe bèrè kó rí bẹ́ẹ̀ ọ̀nà ò ní dí máa yí ojú ò ní tì yín olúwa tẹ képè tẹ fi ṣe bí ìsádi kó gbà yín ah, lónìí olúwa tẹ fi ṣe bí ìsádi ní orúkọ jésù kó gbà ayé yín ah, lónìí ọ̀pọ̀lọpọ̀ àní à ah, mo gbàdúrà lórúkọ àdúrà kó gbà fún ẹ. àmì jésù. ládùn ò bá gbà ní kí ló tó wá fẹ́ gbà tíyẹn bá ké pé ọlọ́run ó yẹ kí ọlọ́run dáhùn ni bó ṣe yẹ kó rí nìyẹn ní orúkọ ọ̀run kó dá sí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí ẹ lọ sínú ìyanu ọlọ́run o kẹsì padà pẹ̀lú ẹ̀rí ńlá bẹ́ẹ̀ ni ó rí o jésù kristi olúwa tágbára wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah i don't know whether you believe it ìfẹ́ kẹ ní ìgbàgbọ́ yẹn pé àdúrà ní ń gbà àgbà mm. nígbà tí bá sì gbà kẹsì gbàgbọ́ pé yóò ti gbà act like this act like it you act like that that your prayer has been answered believe it and position yourself for it. Hallelujah. Amen. You act like it and you position yourself, that you take a step. Oh, hallelujah. And you see the mercy of God in your life. Kò ní já sí ìbànújẹ́, kò sì ní And also I encourage all for those that share gbogbo ẹni tẹ́ ṣe àdúrà yẹn lónìí lórúkọ Jésù ọ̀run kó dá yín lóhùn. Lórúkọ torí pé yẹn lórúkọ Jésù ẹ bá àánú pàdé. Lórúkọ torí pé yẹn o lórúkọ jésù kọ́lọ́run kó polongo ìyanu ayé ojú òní tì yín o and also i encourage us you can support the work of god so even though i don't mention it there's nothing free here hallelujah hallelujah there's not no i'm not salvation is no salvation is not free either ìgbàlagbọ́n gan ṣọ̀fẹ́ it cost jesus or something our salvation is free ìgbàlagbọ́n gan ò ṣọ̀fẹ́ fún èèyàn ọ̀fẹ́ ni kò gbà ọ̀fẹ́ la fe fẹ́ but ṣùgbọ́n it cost god something. Hallelujah. So you can be a blessing to things of God. Hallelujah. Even though if I don't mention it, just be a blessing in any area that God has put in your heart to do. Just do it. I was looking at certain things that deal. I think that this one is due on the 27th. There's a bill that I due on the 27th of this month. So just be a blessing. If there's nothing free, Facebook probably free, even though the internet is not free. Hallelujah. Mm-hmm. The Lord Jehovah God will bless you. And those that are doing it, The Lord will bless you Amen. and increase you. Heaven will favor you. Amen. You will hear the good. The Lord will return to you the double fold. Ṣègbó sọ pé òun á dá padà fún yín. Ohun tó sọ nìyẹn lórúkọ Jésù kó dá padà fún yín. Ẹ gbà ní ìlọ́po. Bẹ́ẹ̀ ni ó sì rí. Olúwa báwọn èèyàn ṣe ń lọ jẹ́ kán rí ipasẹ̀ agbára rẹ̀. Ìmọ́lẹ̀ ọ̀run kó tọ̀ sí ọ̀nà wọn. Gbogbo àwọn tó wojú ẹ lónìí, kán gbé ohùn wọn sókè sí ọ jẹ́ kí àdúrà wọn kan gbà ìwọ lẹ̀kùn ṣí o owó ọ̀nà là bẹ́ẹ̀ ni ó sì rí ajínigbé ò ní jí ọ gbé o ohun tó sọ yẹn ajínigbé ò ní jí gbé lórúkọ jésù kólúwa kó fìdí ọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù god bless you thank you for being here god bless you thank you and see you this week i been mentioning seeing you. I can announce anytime that we are fasting tomorrow and our prayer begin. <laughs> Hallelujah. The Lord your God will bless you. God bless you. Bye bye.